قدري ويسر لي أمري ولله كدة من لساني يبقى قولي وجل وسر مهلي أرنهي شدد بي وشرك في أمري كانوا زابيا كان كثيرا ونذكر كان كثيرا إنك كنت بنا بذيرا قال قد أوتيت سؤلك يا موسى سؤلك يا موسى alhamdulilayi. pé ibi tí a bá tafsiri dé ní ìjẹ́jọ́ ibẹ̀ náà ni a ti máa bẹ̀rẹ̀ àyà àlùbáríkà náà tí ọlọ́run bá fi ń ròyìn iṣẹ́ àti ẹ̀san tó ń máa ṣe fún ẹni tó bá ṣiṣẹ́ kan àti ẹ̀san tó ń máa ṣe fún òun náà ni à ń bá lọ láti ìjẹ́jọ́ ibẹ̀ náà látún máa padà sí ní òní. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. وليل سيغشى ما هو ذهب وليل سيغشى ونهار ذات جلى وما خلق الذكر والأنثى إن سيكون لشتى فأما من أتى وتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره لليسرى وما يغني عنه ماله لا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والهلا فذرتم نار تلسى لا يصلى إلى الأشقى الذي كذب وتولى وسيجنبها الحسقى الذي يتم له يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولا يرضى سوف يرضى بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار وما لك سكرا ولأنزام إن سعيكم لا شعتين فما من أتى وتهجين وصدق بالحسنى فسنيسره لليسر وما من بايل واستغني وكسب بالحسنى fọ́sànù ya ń ṣerú ohun líle ìṣeré adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba níbi tí a bá ọ̀rọ̀ ọlọ́run ọba dé ní ìjẹ́jọ́ kí a níra wa níran díẹ̀ níhun tí a bára wa sọ òun náà ni pé ọlọ́run ọba fi àwọn nǹkan tó méjì búra tàbí mẹ́ta ó ní àkọ́kọ́ wàlé Èlíṣà yàgíṣà wànúhárí sátàjàlá ọlọ́run ọba ní pé òun fi òkùnkùn òun fi òru búra nígbà tí ó bá kùn tó gbé gbogbo nǹkan mì pátápátá ìyẹn pé àsìkò bíi àsìkò tí òkùnkùn bá ti kù kó tó yẹ pé ta bá rìn inú ẹ̀gbọ́n àní dára wa mọ̀mọ́ ọlọ́run bá ní pé òun fi búra ó ní wa nahar ìsá àtàjàlá òun tó wá fi ọ̀sán búra nígbà tí ọ̀sán bá lé òkùnkùn wọlé tó jẹ́ gbogbo ohun tí òkùnkùn ti bò mọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀sán wá tú síta wá wà glaring gbogbo ayé wá rí ọlọ́run bá lòun fi búra wọ́n ní búburú atọ́lọ́wọ́n fa ń bí ń búra yìí ànábì lọ́lọ́wọ́n fa ń ṣe ẹ̀rí ẹ̀ fún wa pé ẹbọ ti wà nílùú mẹ́kà ní gbogbo ẹgbẹgbẹ̀rún ọdún láyé bọ̀ fọ́ twenty three years sí ànábì lò tó fi jíṣẹ́ ọlọ́run ọba gbogbo ohun tó ń dé òkú pátápátá ọlọ́run ọba sọ di ìmọ́lẹ̀ àwa bẹ ọlọ́run pé gbogbo ọlọ́mọṣà ṣe wá nímọ́lẹ̀ ọlọ́run má ṣe wá lókùnkùn ọlọ́run bá tí a bá débi kan tó jẹ́ òkùnkùn wà ń bẹ̀ ni ìmọ́lẹ̀ ara tiwa ọlọ́jẹ́ kó sọ́dì mọ́lẹ̀ ọlọ́run ọlọ́run má yẹ ká débi tó jẹ́ pé ìmọ́lẹ̀ ti wà ń bẹ àwa ń ní òkùnkùn ọlọ́mọ ṣe ti wá lé ọlọ́run bá tó lọ́mọ tó wá ràn kó wa mọ́ àlàkà sàkárà wálé ọ̀sà èmi ọlọ́run bá mo dá yín ní méjì méjì ni mo dá yín ní píà ni mo dá yín ní akọ àti abo ni mi dá yín lóhùn nìkan àwa ń bẹ bá ní èní náà yí pé gbogbo ohun tó jábọ̀ tiwa tàbójákọ tiwa èyí tó jìjìnà sí wa tí ò tí ì súnmọ́ ọlọ́mọṣẹ́ àmúdọ́dọ̀ wa ọlọ́mọṣẹ́ wa lòun nìkan gbogbo tó dá lòun ṣe lákọ̀ àtàbọ̀ ẹ wọ́n lọ́n ṣe ṣe sánmọ̀ wọ́n lọ́n ṣe sánmọ̀ ní akọni ó wá ṣe ilẹ̀ẹ́lẹ̀ ó ṣe ní abo wọ́n ní òjò ni sánmọ̀ fi ń ṣe ọkọ̀ ilẹ̀ẹ́lẹ̀ tójò bá rọ̀ gìrìrì báyìí á wá rọ̀ sínú ilẹ̀ àgbẹ̀ á ti nǹkan bọ́nú ilẹ̀ ilẹ̀ á wá ní oyún tó bá lóyún gbogbo ohun tó bá já gbogbo ohun tí ó bá ti lóyún tójò bá ti rọ̀ sí á wá bí síta ọlọ́run bá ní bóun ṣe ṣe gbogbo ẹ̀ ní abo àti akọ nìyẹn òmìnir ọlọ́run balẹ̀ mi ṣe bẹ́ẹ̀ ẹ wo oòrùn àti òṣùpá bóun ṣe tóbi tó yẹ ọlọ́run ṣe lábo ni òṣùpá ni a kọ́ ẹ̀ ẹ̀rí ó kàn jẹ́ pé iṣẹ́ tí òòrùn bá ṣe lòṣùpá ń jẹ ni ọlọ́run má ṣe tiwa bí ọlọ́run ọlọ́run ṣe wá ní akọ nínú ilé wọn ọlọ́run bá káwọn máa ṣe káwọn ọmọ wa máa jẹ káwọn ìyá wa máa jẹ àtúwá débi tọ́lọ́run bá ti ń sọ pé iná sáà yá kùn láṣà àtà wọn lòun ṣiṣẹ́ iṣẹ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì iṣẹ́ àdìjọ́ náà ló máa wù ìwà jẹ́jẹ́ ìwà dáadáa tó bá wà nínú ẹgbẹ́ jẹ́jẹ́ ló máa ṣe é pépé ṣe máa nílọ síwájú ẹ̀sìn ọlọ́run ló máa mú dání ẹlòmíín náà ṣe iṣẹ́ iná ló máa ṣe gbogbo bí táti dé báyìí kó ṣàdá gbogbo èrò kó tó kú ọ̀bẹ ọlọ́run bá ní pé òun ṣe ọ̀nà wa láṣà àta òun ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run èyí tó dání kọ́ lọ́mọ ṣàṣetì wa náà a tún ṣàlàyé fún wa pé ní ti ọ̀run lọ́lọ́run bá sọ nítayé iná ńkọ́ ọlọ́run ò dá wa dọ́gba ẹwà àwọn ọmọ tá kó dání káàkiri yẹn ọlọ́run ṣe lòmíì nation mathematical ni ìṣirò ni tó bá gbé kẹtóbílẹ̀ nìkan bá tó bẹ̀rẹ̀ sí ìṣirò ẹ̀ ẹ ti mọ̀ pé tí eléyìí bá dàgbà oníṣòwò ló máa yà ẹ̀rí ọlọ́run dẹ̀ sọmọ mi analytical ni ọ̀rọ̀ ló mọ̀ sọ ẹ máa gbére pé aṣọ mẹ́kẹ́lẹ́ ló ń sọ̀rọ̀ báyìí ọpọlọ ẹ pé tó ẹ pé analyze ọ̀rọ̀ fún yá gbọ́rọ̀ kalẹ̀ àwọn lómi àti ẹ bá pé ọ̀rọ̀ ẹ ti pọ̀jù ọ̀rọ̀ ẹ ti pọ̀jù ẹ̀rí bọ́lọ̀ ń ṣe fún ẹlò bọ́lọ̀ ń ṣe fún àwọn ẹlòmíì náà nìyẹn ọlọ́run ṣe àwọn ọmọ wa inú náà takú dání ó mọwọ́ ṣe nǹkan tó bá kí nǹkan mọ́lẹ̀ bá ó lè yá ẹ̀rí irú àwọn náà ló ń dá architect àwọn ló ń fọwọ́ ṣe nǹkan ọwọ́ lójoojúmọ́ àwọn ní painter wọ́n lọ ń ṣọmọ ẹlòmíì òun ò ní sọ̀rọ̀ scientific ni ẹ̀rí a máa ronú sí gbogbo nǹkan gbogbo ẹ̀ làwọn Yorùbá máa fi ń bu ah, ah, eléyìí tí ó ti dákẹ́ jù kékeré kan jù Ọlọ́run ò dá wa ní ìkọ̀ọ̀kan náà Ọlọ́run bá nínú sáà yá kùn láṣàtà èmi ṣe ọ̀nà yín mo ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́njọ ọlọ́run ọ̀nà tí wàá kọ́lọ́ bá ṣàfihàn wà lọ́wọ́ ọlọ́run ẹ̀ka ìgbọ̀nà ọlọ́run ọlọ́run ọ̀nà láti wá kàn tí ọlọ́run bá ròyìn pé ẹni tó náwó pẹ̀lú tákíwá lẹ́yìn náà ló wá ṣàlàyé pé tó náwó pẹ̀lú tákìwá ohun tó máa ṣe fún náà ni pé fasanu yanziru hu lili ìṣirà pé mi ọlọ́run ọba máa ṣe ọ̀nà ẹ̀ níyìí tó dáa máa ṣe ọ̀nà ẹ̀ máa jẹ́ kí gbogbo tó bá dáwọ́lé máa fi síra síbẹ̀ máa máa jẹ́ kó máa fún máa jẹ́ kó máa fún ẹ̀rí gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá dáwọ́lé àwọn àfáà kí wọn máa fi gbólóhùn yìí kó máa fi bí ọlọ́run pàápàá tó bá fẹ́ dáwọ́ lé kinní kan òwò ló fẹ́ ṣe ni iṣẹ́ kan ló fẹ́ ṣe ni kinní kan ló fẹ́ dáwọ́ lé ni kó wá mú gbólóhùn yìí kó máa fi bí ọlọ́run wọn tó bá ti ń pe gbólóhùn gbogbo tó bá dáwọ́ lé ọlọ́run á máa ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún ọlọ́mọ ṣàṣìbẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan àdéhùn àdéhùn pé gbólóhùn yìí yá sin lam kọ gbogbo ẹ tó wà ní gbóná ọsánù yà ń sẹrù wọlé lè ṣìra ayé àfi mọ́kànlá ni lóde àwọn onísàábì àwọn tó mọ ètò ilimule hadad tí wọ́n ń ṣírò àwọn aráàfi kọ̀ọ̀kan náà lùkọ̀ yá wọ́n ní gbogbo ẹ̀ ó kú sí eight oh five tí a bá fẹ́ ṣàgbọ̀gbọ̀n tó fẹ́ fi ṣe tó fẹ́ fi bẹ ọlọ́run kó ṣe ní òǹkà eight hundred and five tó ìta bá ṣírò aráàfi mẹ́tẹ̀ẹ̀ta ìsinmi àbíjáde ẹ̀ eight oh five ló máa kú sí kí wọ́n ṣàṣẹ láti tó kó fanabi kó wá ṣe bọ́ọ̀lù ọ̀fàsánù yà ń ṣeré owó lílì ìṣirà kó wá ṣe ní àdàdì eight oh five kó má dì í kó má lé tó bá wá ṣe tó kó ṣàṣẹ láti fanabi kó wá sọ bọ́ọ̀lù ọ̀fọ̀ tí mo fẹ́ dáwọ́ lé báyìí olóhùn á máa fún tòun ṣe kò ń gé dáadáa ní gbogbo ìgbà ọlọmọṣà fi wá ṣe kò àwọn àtẹ̀síwájú èrè tí a wà lórí èyí sá lórí lórí wàlẹ́ẹ̀lì sá sàjà ibi tí a ti dúró nìyẹn àwọn àwọn atukadébi tọ́lọ́ sọ pé fasanu yansere olóle òsìrà ṣẹlẹ̀ ń tó bá ní ahun tó dẹ̀ tó wà ìsìgínà tó tún ní ẹ̀mí mótómótó ẹ̀mí mójọ́ra mi lójú ọlọ́run wò níbi tó máa fi sí fasanu yansere ọlọ́run ló máa ma fún tọ̀hún ṣe kò ń gé aburú ní gbogbo ìgbà ọlọ́máṣe ọ̀rọ̀ wa tẹ̀ ọ̀rọ̀ àwọn abẹ́rẹ́ lé ní pé bisimilayi وما وما يغني عنه ماله إذا طردا إن علينا للهدى وإن لنا للآخرة والهلا بادرتكم نار تلاسا لا يصل إلى العشق الذي كذب وتولى ربني وما gíní ani ọmọ ńlá ọmọ ìsà tara dáa ẹ̀rí ẹni tí ọlọ́run bá ń ròyìn ní ìjẹ́jọ́ fún wa náà ló tún ṣe ń kọ̀ntínú ìròyìn rẹ̀ ó ní wàá mọ yùgìní ani ọmọ làwọn ìsà tara dáa ìyẹn pé ẹni tó jẹ́ pé ó ní ẹ̀mí ìsàgínà ẹ̀mí pé motomoto ó ní wàlídìí ibùnú ni ọlọ́run bá ń ròyìn fún ànábì báyìí wàlídìí ibùnú bùgàrà nínú àwọn ọ̀tá islam nígbà tí islam kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni tó lọ́wọ́ bá ròyìn lápapọ̀ pé ó máa fi ṣe ó máa fi ṣe kòńgẹ́ dáadáa òun náà ni Abubakar Siddiq nítorí ohun tó ṣe fọ́lọ́wọ́n bá náà ni pé Abubakar Siddiq kó ná owó fún Islam gan wọ́n ní ó tú okùn lọ́rùn àwọn mùsùlùmí mẹ́sàn-án tí Bilal náà jẹ́ ara wọn tó sọ wọ́n di ẹrú ni wọ́n tẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn olówó wọn kèfèrí ni wọ́n Abubakar Siddiq wá sanwó fún àwọn ọ̀gá ó wá tú wọn kalẹ̀ lọ́lọ́run bá fi ròyìn pé ẹni tó ń ṣe dáadáa sójú ọ̀nà tọ́lọ́run bá tó ń náwó sójú ọ̀nà tọ́lọ́run bá ohun tó máa ṣe pé fàṣánù yà sírù lílì òsìrà òun á tún provide owó tó pọ̀ fún láti máa continue iṣẹ́ yìí láti máa ṣe dáadáa ọlọ́mọṣà àṣàwà náà ní Abubakar Siddiq ọlọ́run ọlọ́run jẹ́ káwa náà lè máa ná owó sójú ọ̀nà tọ́lọ́run bá ọlọ́run bá ní wà mọ́ yùgì ní ánìmọ́ làwọ̀ ìsáàtàràdà ọlọ́run bá ní pé ẹni tó kówó iná dání tó rò yí pé yùgì ní owó yìí máa yọ òun kúrò nínú kó má já sínú náà já ànámọ́ ni èrè wàmọ́ yùgì ní ánìmọ́ ńláwó ìsá tàràdà kí ló ń pè ní tàràdà tàràdà ni pé kí èèyàn fúnra rẹ̀ kó fọwọ́ rẹ̀ kó fi jì sí kòtò ọlọ́run wá sọ pé ẹni tí ó ná tó gbé owó dání tí ò ná sójú ọ̀nà tọlọ́run tó tún jọ rẹ̀ lójú tó rò pé owó tóun nìyí ó máa prevent òun láti má já sínú kòtò ni kòtò tọ́lọ́run bá ń sọ náà ni pé kòtò sàárè àti kòtò ń dọ̀gbẹ́ àkíọ́mọ̀ ọlọ́run bá pé ọmọ yugi ní alẹ́ mọ́ làwọn ìsà àtàràdà ṣé n tó gbé owó yìí dání tó wá fi ń ṣàkóso ọlọ́run tí ó ṣe ṣekúṣe tó ń ṣùwà tó dáa ṣówó yìí tó tó fún ni àbówó yìí máa prevent ẹ̀ nígbà tí mi ọlọ́run máa sọ sínú ọjà náà ọlọ́máṣẹ́ ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ sí ọlọ́run bọ́ba àlékè ọlá iná alẹ́ náà alẹ́ òdà. ọlọ́run alẹ́ náà alẹ́ إن علينا للهدى الله أكبر الله أكبر ọlọ́ba ní إن علينا للهدى ọlọ́ba ní pé àwọn olóńgbà àwọn làáfíà èèyàn mọ̀nà ọlọ́ba ní pé responsibility wa ni láti lè gáìdì èèyàn eléyìí náà tá a bá débi àyà yìí a gbọ́dọ̀ máa bẹ Ọlọ́run wọ́n bí mi sínú Islam kò ní kí n ó kún bíbá yìí nínú àwọn tajọ́ ń gbé bíbá yìí ẹ̀rọ àwọn pásítọ̀ oríṣiríṣi wọ́n tún máa fi sakọ pé ìyá mi alájà ni bàbá mi alájì ni ọmọ àfáà ni mí bọ̀ ní ìsìn mo ti gba kinní kan sínú ìgbésí ayé mi ọlọ́run bá ní pé èèyàn jọ mọ́ mùsùlùmí tàbí wọ́n bí èèyàn sínú ẹ̀ kò ní kó ń tọ̀ ń kó mọ́ ọ̀nà ọlọ́run bá ní iná àlẹ́ ìlà àwọn ọlọ́run bá responsibility wa ni lálẹ́ ò dá láti fi èèyàn mọ̀nà ọlọ́run má ṣàfihàn mọ̀nà ọlọ́run má ṣàfihàn mọ̀nà ọlọ́run má ṣàfihàn náà ní tó sọ pé ṣáàrù ramadan nínú oṣù yìí ló sọ ìmọ̀nà kalẹ̀ ọlọ́run bàjọ́ máa mú wa kó lójú ọ̀nà. nítorí àwọn mùsùlùmí a ṣe máa ń tọrọ ní gbogbo ìgbà pé ìdìnà sirata ni mùsùlùmí ẹ̀rí ìdìnà sirata ni mùsùlùmí wọ́n lọ́nba má ṣàtọ́ wa lead us to the to the road to success.